lẹ ṣe fẹ́ kọ́ jáde nítorí mi ò ní fẹ́ dáràn pé kí n má àwọn yìí jáde kí nǹkan lọ ṣe wọ́n mo ní àmúwẹ́ lè tí bá wá pé mo fẹ́ mú ọmọ mi jáde tẹ́ bá ní kí n má mú jáde mo ní ìjọba bá wa dá sí i nǹkan àbàjẹ́ mo ṣáà bẹ́ẹ̀ fún máa yẹn mo wá pe ọmọ yẹn jáde mo wá sọ fún pé wọnọlá ẹ fún mi láyè ẹ jẹ́ kí n ṣèyá yín o hmm. tí n bá fi yín lẹ̀ tó bá di ọ̀la èyí tó bá pè mí nínú yín pé à ìyá kú àbúrò ìyá wa tó máa ń tẹ̀lé ìyá wa kiri òwò ẹ̀yin ò máa ń gbé yín ṣépè o hmm. because gbogbo gbìyànjú mi gbogbo nǹkan tí ìyá yín kólẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ mú bẹ́ẹ̀ àmọ́ mo mọ̀ pé tí n bá fi ilẹ̀ báwọn pípù yìí wọ́n máa gbẹ̀sán ìyá yín lára yín o hmm. mo ní nǹkan tí mo ṣe fẹ́ kó yín sá fún wọn ni ẹ kéré sínú property tó ní kẹ́ ẹ máa gbé without your mother o hmm. you guys have to stay away from this house for now when the time comes kò sẹ́ni tó máa yẹ̀yìn lọ́wọ́ wọ̀ àrà tẹ́ bá fi gbogbo àwọn kìíní ìdáhùn mo ní bọ̀ for now ẹ ní láti stay away from these people ilé mi dẹ̀ jìnnà sí wọn ni mo ṣe wò ó pé mo ní láti kọ́kọ́ rescue yín kúrò before anything àmọ́ ẹ fún mi láyè o ẹ fún mi láyè o tọmọ kan bá pè mí lọ́la tó bá sọ fún mi pé àbúrò ìyàwó mò ń dá máa gbé ṣépè mi o. ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ bá rí fídíò ìbá mi ṣe à kí ó fúlì ó máa kan ọkọ egbin egbin òun lára mo fẹ́ ṣe fídíò yìí títorí wípé abiyamọ tí mo jẹ́ and i'm sure pé bó ṣe ká mi lára ló máa ká ìlú tó fa abiyamọ lára tó bá jẹ́ abiyamọ gidi jọba mi ṣíà fídíò yìí kó lè kan ọkọ ìgbín lára um, ẹ gbọ́ fídíò tẹ gbọ́ tán yẹn ẹ gbọ́ nǹkan tí àbúrò ìgbín ọ̀run sọ àbúrò ìgbín ọ̀run sọ wípé tí àwọn ọmọ yẹn bá wá bá òun ní ọ̀la tán bá jẹ́ kóun take control right now tí wọn bá gbà kóun wà in charge of their life ó ní tó bá di ọ̀la tí àwọn ọmọ yẹn bá wá bá òun ọ̀tán bá sọ wípé àbúrò ìyá wọn kò tọ́jú àwọn wípé òun máa fún wọn ní èpè ẹ ọkọ igbin ọ̀run ìwọ ni mo ni mo send mo ṣe fídíò yìí fún èèyàn méjì ló bímọ o èèyàn méjì ló bímọ egbin ọ̀run àti wọ́ lẹ àwọn ọmọ méjèèjì yìí it will be a very big shame on you tí àwọn ọmọ ẹ bá bọ́ sí àkàtà àwọn àbúrò egbin ọ̀run ẹni tí ò bá nífẹ̀ẹ́ ni kò lè nífẹ̀ẹ́ ajá ẹni gbogbo àwọn àbúrò egbin ọ̀run yìí wọ́n ní egbin ọ̀run sọ life history ẹ̀ wípé òun ò ní ẹbí gbogbo wọn náà wá yọjú sìn tí wọ́n ń pariwo tó ń jà egbin ọ̀run fún rẹ̀ ó prefer pa sí family ọ̀rọ̀ yẹn tóbi tí ẹ bá tiẹ̀ ní gba pa láyè ní family mọ̀ it's all okay ṣùgbọ́n ẹgbin ọ̀run ọkọ ẹgbin ọ̀run ìwọ ló ní fídíò yìí wọ bàbá àwọn ọmọ yìí tí ẹgbin ọ̀run bí ọmọ méjì yìí má fi àwọn ọmọ yìí fún sílẹ̀ fún ìyà jẹ má fi wọ́n sílẹ̀ fún ìyà jẹ ẹlẹ́dàá àwọn ọmọ yìí máa bí ẹ́ ṣé ìyàwó tó fẹ́ ni kò ní jẹ́ kó gba àwọn ọmọ yìí sọ́dọ̀ àbí kí ni nǹkan tó dé kí ló ṣẹlẹ̀ kí ló rí tó jẹ́ àwọn ọmọ tán bí fún ẹ wọ́n di ọmọ tó jẹ́ wípé wọ́n fẹ́ máa sọ wípé èèyàn kan ló máa gbà èèyàn kan ni ò ní gbà ìyá wọn ti ṣaláìsí automatically you are to take charge of your children none of these the sisters kò sí kankan nínú àwọn sister Ẹ̀gbin Ọ̀run tí wọ́n ní ẹ̀tọ́ pẹ̀lú ìwà tó ń wù tí wọ́n lè tọ́jú àwọn ọmọ yìí ẹni tó lóun máa ṣẹ́ èpè fún àwọn ọmọ ẹni tó ń sọ wípé tó ti ń threaten ọmọ ọmọ tó jẹ́ minor tí ó jẹ́ wípé ọmọ yẹn kò mọ nǹkan kan wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n mọ̀ pé ìyá wọn ti kú lóòótọ́ bọ̀ bọ́n ṣe wà yẹn kò lè kò sí nǹkan tó yé wọn láti move forward àbúrò ìyá wọn tó yẹ kó máa hàngì wọn kó máa fọ wọn pa wọn lẹ́yìn wípé má mọ̀ rí màá ṣèyá fún yín mo wà ń bí fún yín ó wá ń threatening ọmọ wípé tó bá di ọ̀la òun á ṣépè bàbá ọmọ ìwọ ni mo ní ọ̀rọ̀ yìí fún mo dẹ̀ ó pé fídíò yìí máa tẹ̀ ní ara níbikíbi tó bá wà mo ò pò máa tẹ̀ ẹ́ lára ó máa kùn ẹ́ lára má jẹ́ kán fi àwọn ọmọ yẹn jà fún property má jẹ́ kí wọ́n fi àwọn ọmọ yẹn claim property ìwọ o bọ́ta o sọ ó ní ìyá àwọn ọmọ yìí ó ti pè ẹ́ kó tó kú ó mọ nǹkan tó ń ṣe ó ti mọ̀ pé òun máa kú dókítà ti sọ fún un ìgbà tó ti diagnose nǹkan tó ń ṣe ni wọ́n á ti sọ fún pé kò ní pẹ́ mọ́ ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn tó nífẹ̀ẹ́ ọmọ kò pọn dandan kọ́mọ gbé ọ̀dọ̀ ẹ̀ kò pọn dandan kọ́mọ wà lákàtà ẹ̀ kó tó fi ìfẹ́ hun àwọn ọmọ threat yẹn òun lèmi wà after ẹni tó ti lè pe ọmọ tó ti kó ẹ̀rù sí ọmọ lára wípé ẹ tí ó bá di ọ̀la màá ṣépè fún ẹ màá ṣépè fún yín èèyàn ti mọrú nǹkan tẹ́nìyẹn lè ṣe fọ́mọ á lu ọmọ bolẹ̀ á lù ú lùkulù débi pé ọmọ á sábọ́ta á máa lọ ṣèṣekúṣe bàbá ọmọ ọkọ ọkọ ẹmọ ẹkọ ọkọ egbin ìwọ ló làwọn ọmọ yìí kó ya kó wọn kó má di ọ̀la káwọn ọmọ yìí má ṣépè fún ẹ kó má di ọjọ́ ọ̀la káwọn ọmọ yìí kó má máa fi èpè ránṣẹ́ sí ẹ níbi tó wà wípé o wà láyé àwọn dẹ̀ jẹ̀yà o wà láyé wọ́n fìyà jẹ wọ́n wọ́n lè má sàn kan tójú wọn bá ń rí kó má lè lọ sọ fẹ́ anybody tí ẹ̀rù bá ń bà wọ́n kó àwọn ọmọ ẹ sọ́dọ̀ wọ́n ti ń dẹ́rù bà wọ́n already títógún tó bá ṣe wùn yín ẹ yanjú ẹ̀ ṣùgbọ́n kó àwọn ọmọ yìí sọ́dọ̀ kó àwọn ọmọ sí ọ̀dọ̀ o ò lè fi àwọn ọmọ ẹ lẹ̀ fún gbogbo àwọn tó ń halẹ̀ yìí gbogbo àwọn tó ń fapá jánú tó ń fẹsẹ̀ jalẹ̀ ìgbà tíyàwó wà lọ́dọ̀ wọn wọn lọ́mọ ti gbé ọ̀dọ̀ wọn rí tí ó pọ́nìṣì ọmọ àbí nǹkan kan tọ́dọ̀ ọmọ padà so àwọn àwọn náà wáá fẹ́ máa kó ọmọ sọ́dọ̀ náà ń jàjà ọmọ ń sìn wọn ò lẹ́tọ̀ọ́ bàbá ọmọ ọkọ ex ọkọ egbin kó àwọn ọmọ ẹ sọ́dọ̀ ìwọ ló la wọn mú ẹ kó wọn sí ọ̀dọ̀ má jẹ́ kán fìyà jẹ àwọn ọmọ yìí wọ́n ti ń dúnkokò mọ́ wọn ọ̀rẹ́dì wọ́n ti ń halẹ̀ mọ́ wọn ọ̀rẹ́dì obìnrin làwọn mú ẹ má jẹ́ kán di ọmọ tá máa wá ọkùnrin kiri ní àsìkò tí ò ti tọ́ nígbà tí wọ́n bá rí wípé ibi táwọn ń gbé inú àwọn òdùn ọkùnrin kan á wá tàn wọ́n á wá bayé wọn jẹ́ fún ẹ kó àwọn ọmọ ẹ sọ́dọ̀ bẹ́ẹ̀ ìyàwó tó bá wà lọ́dọ̀ ẹ̀ kó jọ kó jẹ́ kó gba àwọn ọmọ yẹn sọ́dọ̀ kẹ́ ló wá bẹ ṣe máa yanjú àti gba àwọn ọmọ yẹn sọ́dọ̀ àwọn ẹni tó ń sọ tó ń dúnkòkò yìí kò pọn dandan kọ́ mọ́ gbé ọ̀dọ̀ wọn kan tó fìfẹ́ wọ̀n wọn ọ̀kan tó rí wọn but wọn àwọn ọmọ yóò lè gbọ́dọ̀ wọn pẹ̀lú wà tèmi rí yìí advice tèmi nìyẹn tó bá dẹ̀ ṣe wọ̀n ẹ́ bó ṣe wọn onígbà ló ń ṣe gbẹ́ẹ̀ bó bá ṣe wàá bá wọn wàá bá wàá bá rẹ̀ níbodè ní ọjọ́ ọ̀la